ó tún ṣílẹ̀kùn òní o ọlọ́run Jèrémáyà. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí pé ẹ kú ojúmọ́ lórúkọ Jésù olùgbàlà ojúmọ́ yìí ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fún ẹnìkọ̀ọ̀kan yín bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè ibi ò bá yín lórúkọ Jésù Kristi ọ̀tá ò mú yín ìlépa yín lónìí yóò tẹ̀ lọ́wọ́ o ẹ ó pàdé olóore lórúkọ Jésù ẹ pàdé ìrànlọ́wọ́ lórúkọ jésù olúwa wa ìwé matthew orí twenty six ẹsẹ̀ fifteen òun làwọn fi gbàdúrà láàárọ̀ yìí matthew orí twenty six ẹsẹ̀ fifteen ó bi wọ́n pé kí ni ẹ ó fún mi bí mo bá fi jésù lé yín lọ́wọ́ wọ́n bá ka ọgbọ̀n owó fàdákà fún un hallelujah tá a bá jẹ́ akẹ́kọ̀ọ́ bíbélì júdásì ní eléyìí ó lọ bá àwọn ọ̀tá jésù kristi ó ní ẹ dá mi dá ẹ kàn fún mi ní iye báyìí ń fi lẹ́yìn lọ́wọ́ à ń pe kan ní ogun ẹ̀dámidà àwọn kan bẹ tẹ́ mọ́ sọ pé àṣẹ lágbájá ẹ̀dámidà ẹ filẹ̀ fún mi màá bá yín mú màá bá yín ṣe báyìí fún àwọn yẹn làá fẹ́ gbàdúrà lòdì sí yìí àwọn èèyàn ẹ̀dámidà àwọn tí máa fàyàn lé ogun lọ́wọ́ they are always an insider àwọn tí máa ń ṣiṣẹ́ dámidá yẹn àwọn aráàánú lé ní wọn ìsàrà àta àìmọye ìgbà ni Jésù sọ wípé bí ikú ilé ọba pààyàn tí ó dé ó lè pààyàn ẹnìkan ní àyìnbó ló ti kọ́ bá yẹn tí wọ́n karùn-ún báìbù jésù wípé ara nu léèyàn lọ tá àyàn hallelujah àwọn tó máa ń fi ogun ẹ̀dá mi dá jáàyàn àwọn tí máa sọ pé ẹ̀dá mi dá ara nu lé ni torí náà láàárọ̀ yìí a jọ gbàdúrà ni ara inú ilé tó fẹ́ ta ò fún aráàta olúwa yóò tú àṣírí rẹ̀ olúwa yóò fi ṣẹlẹ́yà níwájú rẹ̀ so gbàgbọ́ nínú ọlọ́run tí mò ń pè ojoojúmọ́ yìí tó bá ti gbàgbọ́ àdúrà wa yóò gbà bẹ́ẹ̀ mi ṣe ń gbà tí wọ́n ń sàmí pẹ̀lú ìgbàgbọ́ yìí wàá rí i pé ìṣẹ́gun ló máa jẹ́ tiẹ̀ ó tẹ́wọ́ kájọ gba ilé náà láàárọ̀ yìí lórúkọ jésù olùgbàlà gbogbo ogun ẹ dá mi dá tó fẹ́ da ìrìn àjò ayé rẹ rú lónìí olúwa kó fi jóná dànù gbogbo ẹni tó ti gbà bọ̀dẹ̀ tì hmm. gbogbo ẹni tó ti gbà bọ̀dẹ̀ tì lórúkọ jésù káṣírí rẹ kó túlé ọ every insider tó ṣetán àti tà ọ́ fún ọ̀tá ìta lórúkọ Jésù kólúwa kó fi ṣẹlẹ́yà níwájú rẹ̀ gbogbo ara inú ilé tó ní ẹfilẹ̀ màá bá yín jíṣẹ́ ogun fún un gbogbo ẹ̀dá tó súnmọ́ ẹ̀ tó gbà láti jíṣẹ́ ogun fún ọ láàárọ̀ yìí lórúkọ Jésù kó fọwọ́ ara ẹ̀ ṣera rẹ̀ gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ ẹ̀ tó ní ìmọ̀lára wípé ẹnìkan ń bẹ láàrin àwọn tó ń kó kí tó ń ta ọ̀ fún ọ̀tá ìkà láàárọ̀ yìí bí olúwa mi ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè irú ẹni bẹ́ẹ̀ kílẹ̀ òní tó sú kí àṣírí rẹ kó túlé ọ lọ́wọ́ ìmọ́lẹ̀ kó tàn sáyé rẹ ogun ọ̀tá ò ní borí rẹ bó o ṣe ń jáde láàárọ̀ yìí olúwa kó máa bá ọ lọ agbára ọlọ́run kó tì ọ́ lẹ́yìn ibi ọ̀tá gọ sí dè ọ́ kó tó débẹ̀ yìí náà kó tú wọn ká kòtò tí ayé gbẹ́ sílẹ̀ fún ọ ò ní jìn sínú ẹ̀ pàkúté tán ní kò jìn sí kó dànù kó tó débẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí àwọn tí ayé dẹ sílẹ̀ fún àwọn tí wọ́n dẹ kí wọ́n kó sínú ẹ̀ fúnra wọn kí ọjọ́ òní kó dára fún ọ ìwọ̀nba tó kù ká parí oṣù keje yìí ẹkún ò wọnú ilé rẹ ò fi ọ̀fọ̀ parí oṣù keje yìí ayọ̀ ló fi wọnú oṣù kẹjọ bẹ́ẹ̀ ni kò rí kí àlàáfíà ọlọ́run kó máa jọba ní nàìjíríà kí gbogbo ilẹ̀ yorùbá kó gba ìsinmi kí àwọn ọ̀tá nàìjíríà lórúkọ jésù kristi kí agbára bọ́ lọ́wọ́ wọn ó ti rí bẹ́ẹ̀ o ní orúkọ ńlá jésù olúwa wa àmín èmi ní ti yín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution campground ní sam Ewang estate ní ìlú abẹ́òkúta àlàáfíà ní fún yín.